Babájídé ni orúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá tẹ́ni kéde àjọṣepọ̀ pẹ̀lú European Union gbajúgbajà akọrin gba àmì ẹ̀yẹ àti amúlùúdùn Tẹ́níọlá Àpáta tí ó jẹ́ ọ̀kan lára àwọn tí wọ́n gba àmì ẹ̀yẹ láti ọwọ́ ààrẹ Muhammadu Buhari ti ṣe ìkéde èròǹgbà rẹ̀ lórí àjọṣepọ̀ pẹ̀lú European Union ní orílẹ̀-èdè Nàìjíríà ó sọ eléyìí nínú fọ́nrán ẹsẹ̀kẹsẹ̀ tí ó ṣe ní orí ìtàkùn ayélujára Instagram nígbà tí ó tẹnumọ́ wípé ìdí pàtàkì fún àjọṣepọ̀ ni fún ìdàgbàsókè ìlú ó wípé ìdàgbàsókè ẹ̀kọ́ ìmọ̀ ní ilẹ̀ adúláwọ̀ àti ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ìgbésẹ̀ ńlá ni eléyìí àwa wà lẹ́yìn rẹ digbí láti ti gbogbo ìgbésẹ̀ rẹ lẹ́yìn nínú ìrìn àjò náà gẹ́gẹ́ bí ìbéèrè rẹ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án mohammed salah ni ó yára jù láti gbá bọ́ọ̀lù sínú àwọ̀n ní ẹ̀mẹ́ta ní uefa champions league agbábọ́ọ̀lù ẹni ọgbọ̀n ọdún láti ilẹ̀ egypt tí ó ń gba ẹsẹ̀ iwájú fún ikọ̀ liverpool mohammed salah ahmed ti di ọmọ adúláwọ̀ kẹjọ láti gbá bọ́ọ̀lù sínú àwọ̀n ní ẹ̀mẹ́ta ní UEFA Champions League lẹ́yìn tí ó gba àmì ayò kan láàrin ìṣẹ́jú mẹ́fà pẹ̀lú ìṣẹ́jú àyá méjìlá nínú ìdíje kan tí ẹgbẹ́ náà borí Rangers ní àmì ayò méje sí ẹyọ kan láìpẹ́ yìí ní Ibrox nínú àkójọpọ̀ àwọn Champions League. ara Chelsea náà ti wá ń ṣáájú àwọn agbábọ́ọ̀lù bíi Bafetimbi Gomis tí ó di ẹnì kejì láti gbá bọ́ọ̀lù sínú àwọn ní ẹ̀ẹ̀mẹ́ta láàrin ìṣẹ́jú mẹ́jọ tí Michael Newey tẹ̀lé ní ìṣẹ́jú mẹ́sàn-án Raheem Sterling Cristiano Ronaldo àti Robert Lewandowski ní ìṣẹ́jú mọ́kànlá nígbà tí Robert Lewandowski àti Luis Adriano wà ní ipò keje àti ìkẹjọ láti gbá bọ́ọ̀lù sínú àwọn ní ẹ̀ẹ̀mẹ́ta ní ìṣẹ́jú méjìlá ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gómìnà sanwó-olu ṣe ìlera mádàndófo fún àwọn òṣèré níbi àpèjẹ ìkọ̀kọ̀ tí gómìnà sanwó-olu pè àwọn òṣèré sinimá àgbéléwò ti ilẹ̀ wa kọ̀ọ̀kan sí láti jíròrò lórí ìdàgbàsókè ẹ̀ka tí ń ṣe sinimá àgbéléwò gómìnà náà sí aṣọ lójú eégún lórí ìgbésẹ̀ rẹ̀ láti ṣe ìlera mádàndófo fún àwọn àgbà òṣèré inú àtẹ̀jíṣẹ́ tí àgbà òṣèré Ẹniọlá Badmus òṣèré sinimá àgbéléwò ní àlejò sí àpèjẹ ó sì fi àǹfààní yìí sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ rẹ̀ láti ṣe ìlera mádàndófo fún àwọn àgbà òṣèré láti rí i dájú pé ìtọ́jú tí ó péye ni wọ́n ń rí tí yóò sì jẹ́ kí wọ́n ní ìtọ́jú ní ilé ìwòsàn ìjọba a lérò pé irú iṣẹ́ rere yìí tàn káàkiri kọjá ẹ̀ka tí ń ṣe sinimá àgbéléwò wọ àwọn ẹ̀ka iléeṣẹ́ mìíràn ẹ kú iṣẹ́ sà ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje Stylespeed fọhùn lórí ikú ọmọ rẹ̀ olórin ilẹ̀ Amẹ́ríkà Amẹ́ríkà David R. Stiles tí ó ṣe ìkéde èrò ìfẹ̀yìntì rẹ̀ láìpẹ́ láti ṣe ayẹyẹ ìrántí àyájọ́ ọjọ́ ìlera orí pípé àgbáyé ti ọdún yìí ti láhùn lórí ikú ọmọ rẹ̀ Ty Stiles tí ó gba ẹ̀mí ara rẹ̀ ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù keje ọdún 2015. Pẹ̀lú ìbànújẹ́ ọkàn ni ó fi ṣe àlàyé ìrírí rẹ̀ tí ó wí pé mo pàdánù ọmọ mi nítorí ó gba ẹ̀mí ara rẹ̀ bí mo bá sì ro ọ̀rọ̀ ìlera orí pípé èrò mi á yàtọ̀ sí ti ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kò ní àmì mi ò rí mi ò mọ̀ ọ̀pọ̀lọpọ̀ kò mọ bí ó ti ń rí lára ẹlòmíràn ó tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ lórí ìlera orí pípé àti bí ènìyàn ti ń kojú rẹ̀ ó wí pé púpọ̀ nínú wa ni a jìnnà sí ara wa láti jẹ́ kí ọpọlọ wa pé fún gbogbo ẹni tí ń gba ìtọ́jú tàbí tí ó ń gbìyànjú láti sàn a lérò pé ẹ ó ní agbára láti sàn ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà bí oje fi èrò rẹ̀ hàn láti ṣe àgbéjáde ẹ̀dà gbàgádà express ìlúmọ̀ọ́ká olórin àti olùpilẹ̀ṣẹ̀ tí a mọ̀ sí BOJ oje tí orúkọ rẹ̀ ń jẹ́ bọ́lájí òdójúkan ti kéde àgbéjáde ẹ̀dà fún àwo orin tí ó ṣẹ̀ṣẹ̀ gbé jáde express ojúlówó àwo náà tí ó gbé jáde ní ìbẹ̀rẹ̀ ọdún yìí tí ó sì ní àjọṣepọ̀ pẹ̀lú olórin bíi fireboy tiwa savage whiskey àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni àgbéjáde ẹ̀dà orin rẹ̀ yóò tẹ̀lé ní oṣù ń bọ̀ ó ṣe ìkéde yìí ní orí ìtàkùn ayélujára rẹ̀ nígbà tí ó wí pé ẹ̀dá gbàgádà express máa jáde ní oṣù tí ó ń bọ̀ àdúrà yín ti gbà àlùjó tuntun bíi mẹ́fà tàbí méje àlùjó ni gbogbo ẹ̀ ẹ ké aleluya ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún Blake Shelton kéde ìfẹ̀yìntì rẹ̀ lórí The Voice gbajúgbajà olórin ẹni ọdún mẹ́rìndínláàádọ́ta Blake Shelton tí ó jẹ́ akọ́nimọ̀ọ́kọ tí ó pẹ́ jù ní orí ètò The Voice fún sáà méjìlélógún ti ṣetán láti fẹ̀yìntì gẹ́gẹ́ bí Gbóyìnmọ́ kọ lórí ìdíje orin tí kò lábùlà ní NBC. Lake tí ó darapọ̀ mọ́ wọn ní orí The Voice ní ọdún 2011 gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́kọ ní sáà àkọ́kọ́ pẹ̀lú Adam Levin, Christiana Aguilera àti Silo Green ni ó lu ìtàkùn ayélujára rẹ̀ láti kéde ìfẹ̀yìntì rẹ̀ lórí ètò tí kò lábùlà náà lẹ́yìn ọdún méjìlá tí ó fi sin àwọn olùdásílẹ̀ àti àwọn olólùfẹ́ ètò The Voice. Ó wí pé mo ti ń bá a jà fún ìgbà tí ó ti ṣe díẹ̀ mo sì ti pinnu wípé às àsìkò ti tó láti yẹra fún The Voice lẹ́yìn sáà tí ó ń bọ̀ yìí. ọdún méjìlá tí mo fi ń yí àgàpọ̀ dùn mo sì ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ènìyàn tí ó wà ní The Voice ní NBC ẹ̀yin lẹ dára jù. bákan náà ni ó dúpẹ́ lọ́wọ́ àwọn akọ́nimọ̀ọ́kọ ẹgbẹ́ rẹ̀ àwọn olùdíje tí ó ti wá sí orí ètò náà àti àwọn olólùfẹ́ tí ó dúró tì í pàápàá jùlọ ti ètò náà. ó wí pé ìbá ti má ṣeé ṣe láìsí ẹ̀yin. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin Adésùà Ètómi ṣe àgbéjáde orin tuntun too much. gbajúgbajà òṣèré gba àmì ẹ̀yẹ àti olórin orílẹ̀-èdè nàìjíríà tolúlọpẹ́ adésùà ẹ̀tọ́mi wellington ti darapọ̀ mọ́ àwọn olórin láti ṣe àgbéjáde nínú oṣù tí a wà yìí léyìí tí ó pe àkọlé rẹ̀ ní too much. adésùà tí ó ṣe àtúndá orin ọkọ rẹ̀ strong thing ní ọjọ́ kìíní oṣù kẹjọ tí ó sì kàwé gboyè ní oṣù kẹsàn-án ti ṣe àfikún oríire rẹ̀ pẹ̀lú orin ìgbà ọ̀tun tí ó sọ̀rọ̀ ìfẹ́ àti fífẹ́ díẹ̀ sí i nínú too much. adésùà ẹ̀tọ́mi ní Banky W Timothy King pẹ̀lú Metronomy ni ó ṣe àkọsílẹ̀ orin náà tí Adesua àti Mohammed darí rẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta Tera Murphy wà ní ipò àkọ́kọ́ lórí àti agbábọ́ọ̀lù Tera Masterem Igobo Murphy agbábọ́ọ̀lù ẹsẹ̀ iwájú fún League One club Lawrence àti orílẹ̀-èdè Nàìjíríà ti wà ní ipò àkọ́kọ́ tí Alex Iwobi tẹ̀lé látàrí àwọn kòṣeémàkànsára ìbẹ̀rẹ̀ ní ẹgbẹ́ tí oníkálukú wà. ìlúmọ̀ọ́ká ẹni ọdún mẹ́tàlélógún ológun ọ̀hún tún gba ẹ̀yẹ gẹ́gẹ́ bí team of the week ní àfikún sí iṣẹ́ takuntakun tí ó ṣe nínú ìdíje Laurent tí wọ́n na Stade Brestol ní àmì ayò méjì sí ẹyọ kan ní ìpele kẹwàá ìdíje ní Ligue One ti Faransé lẹ́yìn tí ó gbá àmì ayò méjèèjì fún ẹgbẹ́ rẹ̀ ak Murphy kú oríire. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì Black Sherif gbé fọ́nrán forty five ti àwo àkọ́kọ́ rẹ̀ jáde. olórin ọ̀tún àti eléré ti orílẹ̀-èdè Ghana Black Sherif tí ó ṣe àgbéjáde àwo orin ọ̀tún láìpẹ́ yìí The Villain I Never Was tí ó sì ń jọba nínú African music space ti gbé fọ́nrán náà jáde fún orin kẹta nínú àwo orin mẹ́rìnlá forty five jẹ́ orin ìṣẹ́jú mẹ́ta àti ìṣẹ́jú àyá mọ́kànlélógún fọ́nrán náà rẹwà ó sì ṣe àfihàn dáadáa. Samiyana mi wanamiko Samiyana mi wanamiko Wakura stay trapping my way up Sitting in my way, I really don't fuck up Vegas Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní Tems CK àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni a ti yàn fún àmì ẹ̀yẹ orin ọdún 2022 ní ilẹ̀ Amẹ́ríkà àlàyé lórí ètò American Music Award ti ọdún 2022 ti jáde pẹ̀lú àwọn tí a yàn African Music Award sábà máa ń wáyé ní The Fall. D Clark ni ó bẹ̀rẹ̀ rẹ̀ ní ọdún 1973. Ìdí pàtàkì rẹ̀ ni láti máa ṣe ayẹyẹ àwọn ẹ̀bùn tí ó tayọ láwùjọ àwọn olórin. Ìpele sáà ti ọdún yìí ní àfikún àwọn ẹ̀yà ọ̀tun sí èyí tí ó ti wà tẹ́lẹ̀. Àfikún ẹ̀yà bíi favourite rock song, favourite rock album, favourite afrobeat artist àti favourite K-pop tí ó sì ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn olórin orílẹ̀-èdè Nàìjíríà bíi Burna Boy, CK, Wizkid, Fireboy DMX ml àti Tems tí a yàn ní ẹ̀ẹ̀mẹrin. àmì ẹ̀yẹ náà yóò wáyé ní ọjọ́ ìsinmi ogúnjọ́ oṣù kọkànlá ní Microsoft Theatre ti Los Angeles. kò ní jù báyìí lọ lórí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá fún ti àkókò yìí. ẹ má gbàgbé láti máa tẹ̀lé wa ní orí gbogbo ìtàkùn ayélujára wa at Orísun TV títí a tún fi ayọ̀ àti ìdùnnú pàdé ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ orúkọ mi kò yí padà Ruth Ọlájídé ó dàbọ̀.